والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله في الحديث السادس والثمانين وتسعمائة وعن عمر بن أبي سلمة قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك متفق عليه وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم أتي بقصعة من ثريد فقال كلوا من جوانبها ولا تأكلوا من وسط من وسطها فإن البركة تنزل في وسطها رواه الأربعة وهذا لفظ النساء وسنده صحيح وعن أبي هريرة رضي الله عنه قال ما عاب رسول الله صلى الله عليه وسلم طعاما قط كان إذا اشتهى شيء أكله وإن كرهه تركه هذه أنا ولا الوليمة oúnjẹ àkùdẹ tí wọ́n sè tásìkò àwọn èèyàn láti wá jẹ àwọn ẹ̀kọ́ tó mú wa nípa bá ti ṣe máa jẹun àti ọ̀nà tó yẹ ká máa gbégbá ohun tó yẹ ká ṣe àti ohun tí a ó jìnà sí níbi jíjẹ mímu wa. حديث لقطي ولا تدع عمر ابن أبي سلمة رضي الله عنه ó ń fún wa nírò nípa nǹkan tó ti ṣẹlẹ̀ sóun níwájú anabi sallallahu alayhi wa sallam nígbà tó ń wà ní kékeré nítorí wá gbọ́n nígbà kékeré ọ̀sọ̀ kò fi jẹun wá jẹnsẹ́ lẹ́yìn ìgbà tó dàgbà àǹfààní rẹ̀ kò wá ma lórí rẹ̀ nìkan ọ̀kàrí ma. ọlọ́nàbí Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún un pé ya gulam ìrìn ọmọdé kékeré sẹ́mìlá máa dárúkọ Allah ṣáájú kó tó jẹun dárúkọ Allah ọkùl bìyẹmínì ọwọ́ tún rẹ ní kó sì fi máa jẹun ọkùl mimma oúnjẹ tó sì wà ní déédéé ọ̀gángan wájú ọ̀dọ̀ rẹ̀ ní kó máa jẹ muttafaqun alayhi alimami bukhari àti muslim àwọn ni wọ́n gbé jáde. umar ibn abi salama ó gbọ́rọ̀ yìí ní kékeré ọjẹ́ lẹ́yìn ìgbà tí ó dàgbà bẹ́ẹ̀ náà ni àríwáyà wọ́n ní kò sí ní tó burú. kéèyàn gbọ́ àdé ní ìgbà tó wà ní kékeré kó wá jíṣẹ́ sẹ́yìn lẹ́yìn ìgbà tó bá di kó dàgbà lópin ìgbà tó bá ti kó gbọ́ dáadáa ó sì wá jẹ dáadáa a sì máa pẹ́rù rẹ̀ ṣẹlẹ̀ púpọ̀ sápá kan nínú àwọn sàhábà àwọn ìjọ kí wọ́n wà kékeré tó jọ ayé ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tó ṣe pé. ntí wọn gbọ́ tó sojú wọn ntànàbí wí tí wọn fi ti gbọ́ wọn jẹ níṣẹ́ gẹ́lẹ́ bí wọn ti ṣe gbọ́ láì ṣàfikún láì ṣàdínkù irú rẹ̀ náà ṣẹlẹ̀ púpọ̀ sí abdullahi bin abbas radiyallahu anhuma bí abdullahi bin zubair radiyallahu anhuma àtàwọn mí nínú ẹ jẹ́ ọmọ kéékèèké lójú ayé anabi sallallahu alayhi wa alihi wa sallam tó bẹ́ẹ̀ náà ni Umar ibn Abi Salama anabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń kọ́ àwọn ọmọ kéékèèké lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bó ti ṣe máa ń kọ́ àgbàlagbà lẹ́kọ̀ọ́ àtọmọdé àtàgbà gbogbo àná sáǹfààní lára anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ọmọ wa níta bá fi kọ́ wọn ni o tára kọ́ wọn kí wọ́n lákàtì wọ́n ní àkàtì tí ó pọ̀ wọ́n sì jẹ́ ọmọ tó sọ pé wọn ò ní jẹ́ péré àwàdà ìbàtìkò jẹ́ ni wọ́n fi síwájú wọ́n á jẹ́ pé kamilẹ̀ bá fi kọ́ wọn lẹ́wọ̀n òun náà ni wọ́n bá dìde sam kata láti jẹ́ ẹni tó yẹ pé ẹ̀kọ́ tí ó wúlò tí ó sọ àwọn ọmọdé ń tọ́ da lọ́jọ́ ọ̀la wọn náà la máa fi àwọn ọmọ wa kìí kọkúkọ kìí ṣe gbọ́kúgbọ́ wòkúwò èèyàn máa fi tọ́ ọmọ tó máa fi tọ́ àwọn ẹ̀kọ́ tó dáa tó wúlò tí ì ṣeni láǹfààní tí ì sì ṣẹ́kù pẹ̀lú ẹni títí láéláé òun náà nìkan tó yẹ ká máa fi kọ́ àwọn ọmọ wa ọlọ́nàbí wa sallallahu alayhi wa sallam ọsọ fún un pé ya gulam ìrẹ ọ̀dọ́ǹdè ìrẹ ọmọdé kékeré ṣe ẹ̀kọ́ mbẹ́mẹ́ náà ṣe bá fẹ́ báyọ̀ sọ ẹ lè pé pẹ̀lú kọ́ rẹ̀ ẹ sì lè pé pẹ̀lú ìròyìn bó ti ṣe wà bó ti ṣe rí lásìkò tẹ̀ ń bá sọ̀rọ̀ nítorí kó ọmọ táwọn ẹbí bá sọ̀rọ̀ sí ọmọ kékeré ni lédè lárúbáwá yóò sọ pé yá gulẹ́mu yá gulẹ́mu tó wá jẹ́ mùnádà mufrad mùnádà mufrad tó ìgbà pé yá rọ́jòló ẹni tí bẹ́ẹ̀ wájú yín lẹ́nu bá sọ̀rọ̀ yẹn. ìwọ ọmọdé kékeré sẹ́mìlà eléyìí àṣẹ ni a sì máa pé àṣẹ tó bá wá báwọn wọn máa gbé sórí ọ̀ràn yẹn máa dárúkọ Allah eléyìí ni ọ̀rọ̀ tápá nínú àwọn olùmọ̀sọ bí ni wọ́n pa kò sì sí nǹkan tó mú kó nípò jíjọ́ yẹn ṣáájú ká tó jẹun ọ̀ràn yẹn bí ẹ bá ti wá bẹ̀rẹ̀ sí ní jẹun tí ọ̀dàrúkọ Allah ìpèsè rẹ wà fún ọ̀nà ẹni kò sọ pé bisimilahi wa akhirahu tó kádàrúkọ Allah apá nínú àwọn olùmọ̀ sọ pé sọ̀rọ̀ yẹn mustahab ọ̀ni níta fẹ́ ni àti ààrẹ nìkankan nínú àwọn olùmọ̀tò sọ pé kọ̀tọ́kadà kọ lọ dárúkọ Ọlọ́run tó o bá fẹ́ jọ sáwìí jẹ́jẹ́ ni àbá gbòǹsókè apá kan nínú àwọn olùmọ̀ni ẹni tó dáa wọn náà nìkan gbòǹsókè nígbà tá a máa ń dárúkọ Allah nígbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹun nítorí ká lè bàa fún ẹlòmíì náà láǹfààní àti gbọ́ ọ kẹ́ni tó gbàgbé náà lè bá wí kọ́mọ́jẹ́ pé a máa wí sínú kọ́mọ́jẹ́ pé a máa wí sínú káwí lẹ́yìn tó gbọ́n sókè bisimilá sẹ́mìlá ó ti tó kásọ pé yẹn tẹ̀ láti tó wá nínú àdébè kéèyàn kásọ pé bisimilá ẹ̀ kẹsọ pé arrahman. arrahim bisimilah tó ti sọ bẹ́ẹ̀ ó ti tó ní ìbẹ̀rẹ̀ oúnjẹ tá a fẹ́ jẹ gbogbo wa wí nítorí tó ń bá wí mùsùlùmí anabi islam nísìn kọ́ yìí a sì mọ̀ anabi bẹ́ẹ̀ nìkan sọ nínú àlùmọ́ sí kọjá pé tàn fi bá wọn sọ. Umar ibn Abi Salama lọ́rọ́ bá wí bá lómi ìwé ẹni tó bá wí bẹ́ẹ̀ yọ wa ẹni tó bá wí bẹ́ẹ̀ yọ ebi ní ńlọ́fà ni mo fi rọ́ọ̀ṣì oúnjẹ yẹn láì dárúkọ Allah ó ti ti bẹ́ẹ̀ náà ni sí ìyàtọ̀ láàrin ẹni tí àtẹnudí ń jẹun àtẹnudí ń mi ìbí ń tọ́jú omi nínú téèyàn máa mu tí mímu rèé sí wọ̀ wọ́n dárúkọ Allah ọ̀ràn ti ní ká dárúkọ rẹ̀ ọ̀ràn yẹn ní kí a dárúkọ rẹ̀ ṣáájú kó tó di pa ní jẹ́. kan àbí méjì á ti fa gẹ́ kan ìyànà lásìkò àmà ṣe bísímìlà rárá ṣáájú kó tó di pò òfin kankan òfin bọ́nú ẹnu rẹ ló ti ṣe kí ni bísímìlà tó tó bá jẹ́ pé oúnjẹ tó ń jẹ yẹn oúnjẹ kan ní tí wọ́n pé tó bá jẹ kàtà ó tún mú mi wọ́n sì máa mú ní mímú ni. Mímú kì í ṣe kí wọ́n máa bù lókèlè kì í ṣe kí wọ́n máa bù níṣẹ́bí bí ẹni tí ń jọ gẹ̀dẹ̀ ó ti jọ gẹ̀dẹ̀ kántá ó mú mi ọ̀fẹ́ bo sọ́ọ̀sì bísímìláì mi àbí ọmú sàn ó ti mú kántá ó ti fẹ́ mú mi sọ́ọ̀sì bísímìláì àbí bísímìláì alákọ̀ọ́kọ́ ti tó torí ìjókòó kan iná lọ fẹ́ fi jẹ gbogbo ọ̀gẹ̀dẹ̀ yìí ìjókòó kan ló fẹ́ fi mú gbogbo ọsàn yìí ìjókòó kan ló fẹ́ fi jẹ gbogbo máńgò yìí inṣàlá tó bá ti ṣe bísílá ọ̀kan tuntun bísímilá ó sì máa jẹ máńgò rẹ lọ ó dàbí ẹni tí ó kẹyìn mẹ́ta mẹ́rin márùn sílẹ̀ kó n fẹ́ jẹ ni ó bùkátà kọ́ ọmọ ṣe bísímilá pẹ̀lú ẹ̀yìn kọ̀ọ̀kan tẹ̀sí pé sọ́dà kọ́ máa jẹ ayé méjì lójúmọ́ eléyìí wọn máa wá jẹ tọ bẹ́ẹ̀ náà ni ẹni tó gbé òkèlè kalẹ̀ tí pẹ̀lú òkèlè kọ̀ọ̀kan láwọn ètò bísímìlá bísímìlá bísímìlá kò rí bá wọn bísímìlá ẹyọ kan tá a bá ti ṣe ó ti tó ṣé tá a bá gbé oúnjẹ àtomi kalẹ̀ agbọ́ pé bisimilayi sábà ti ṣe fún oúnjẹ ó ti tó sígbà tí a bá ti fẹ́ mu mi náà ti ṣe bisimilayi tó mi lọ́tọ̀ torí pé oúnjẹ àtomi kì í ṣe pé omi lásán la fẹ́ mu tí ọ̀wọ́ ní oúnjẹ tá ń jẹ tiẹ̀ fún lọ́tọ̀ rárá toro fi ṣeré àṣọ pé àtàbẹ̀ tàbẹ̀ òfin mi tún sọ pé àtàbẹ̀ ó náà yóò fúrọ́dù bí xọ́kù ntí bá ń tẹ̀lé nǹkan ìdájọ́ ti ń tẹ̀lé náà jẹ sẹ́yìn kí nínú oúnjẹ ńlá ti fẹ́ mu ni kò bá tìjú omi lọ kọ́kọ́ fẹ́ mu omi tó mu náà lọ́jọ́ oúnjẹ sí bísímìlá kan tó bá ti ṣe tuntun kò bùkátà pé bísímìlá ọ̀tọ̀ fóúnjẹ ọ̀tọ̀ fómi tọ́ ẹ̀rọ mi ni sẹ́mìlá dárúkọ Allah wa kul bi yaminik ọwọ́ ọ̀tún rẹ nìkan máa fi jẹun ìgbà tí wọ́n bọ́ ọmọdé kékeré yìí gbogbo aná lọ bá wò kò sí yàtọ̀ ìgbà tó ti jẹ́ pé mùsùlùmí ni wọ́n bá wí gbogbo ẹni tó náà bá jẹ́ mùsùlùmí má jẹun láì jẹ́ kó ṣe kíni ọ̀dàrúkọ Allah ọba àjọ ń jẹ aláta ọba àmọ́ jẹ aláta wọlọ́mà èyí tó máa jókòó jẹ èyí tó lè máa níbi tó ti dúró ọ ṣe kí ni ọ̀dàrúkọ Allah wọn wá ní wọ́kọ́lù bíyẹmíìnì ọwọ́ ọ̀tún rẹ̀ nìkan máa fi jẹun ọlọ́lọ́dọ́tù ńlọ́dọ́sì ṣùgbọ́n náà wọ́n bá fọ́ ọ̀tún lápàlẹ́ lórí òsì ẹ̀rí pé nísìnyí àwọn olórí ilé wọ́n máa ń pè wọ́n ní ọ̀sáàbọ̀lù yẹmíìnì àmọ́ àwọn olórí ibú wọ́n máa ń pè ní ashabu ashan kọ́lọ́ máa ṣe wá lọ́kàn nù wa. tọ́ oníkálukú nínú wa òfin ọlọ́run tún dá lórí pé gbogbo tá a bá fẹ́ ṣe tí ò bá ti ní ṣe pẹ̀lú ẹ̀gbin àbídọ̀ apá ọ̀tún ni ká máa tì síwájú ọ̀tún ọ̀tún ni ká máa tì síwájú torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé a rí i pé ńgbà tá máa ṣe àwọn sẹ́tàǹsì kò bá jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ìjọsìn àbótí ẹ̀ ó ní í ṣe pẹ̀lú àṣà ẹ̀rí pọ̀ tún ọ̀tún ọ̀tún náà ní sẹ́rí àdúrà máa ti síwájú twenty sálọ aláàánú ọ̀tún lẹ́kọ̀ọ́kọ́ máa fọ̀ bí ẹni tó ṣe pé ń wẹ̀ wẹ̀ jánábà ìwẹ̀ háyè ẹ̀rí pé ọ̀tún ọ̀tún ó náà ní sẹ́rí à ó sọ pé kẹ́kọ̀ọ́kọ́ máa mójútó kó tó wá kún sí eléyìí tó tọ́ka sí pé ajá pé gẹ́gẹ́ bí hadithi yẹn la wa Aisha radiyallahu anha tóní kana nabiyyu sallallahu alayhi wa sallam yu'jibuhu at-tayammunu fi kulli shay anabi sallallahu alayhi wa sallam ọ̀fẹ́ràn kọ́ ọmọlúwa pọ́ọ̀tù nínú gbogbo ń jọba yìí wọn ni fi fi tahurihi. وترجله وتنعله وفي أموره كلها بيا مراني سن بيا إرولي لفيان بيا بتا لفيوان gbogbo nǹkan tí ọba sàṣì ọ̀tún ọ̀tún ló máa ń ti wájú lókun ìgbà tí ọba ti jẹgùn wípé ọ̀rẹ́ tábà tí ó sì jẹ́ dọ̀tí wípé ọ̀rẹ́ fẹ́ fọ́n kún àwọn eléyìí la lè máa fọwọ́ sí láàmà fi ṣe àfẹ́fẹ́ wọlé gbàtì ẹsẹ̀ òsì lẹ́tì síwájú yàtọ̀ sẹ́ni tó fẹ́ wọ mọ́sálásí ẹsẹ̀ ọ̀tún ni ó ti síwájú yàtọ̀ sẹ́ni jáde ní mọ́sálásí ẹsẹ̀ òsì ni ọgbà wájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni fẹ́ wọṣọ ọwọ́ ọ̀tún náà kọ́ wọ̀ ẹni fẹ́ bọ́ṣọ ọwọ́ òsì náà kọ́ yọ kó náà sọ ẹsẹ̀ òsì náà yọ kúrò nínú ṣòkòtò kótó kẹsẹ̀ ọ̀tún yàtọ̀ sí tó bá fẹ́ wọ̀ ẹsẹ̀ ọ̀tún lọ́kọ̀ọ̀kọ̀ máa wọ̀ tó gbogbo eléyìí ń bẹ nú àwọn ẹ̀kọ́ eléyìí tá a lè fi sọ̀rọ̀ lọ́wọ́ àdùsọ́là tó fi kọ́ wa ọwọ́ ọ̀tún rẹ ní kọ́ máa fi dán má fọwọ́ sí jẹun eléyìí lẹ̀kọ́ ẹ̀sìn sàn ọ̀ràn yẹn sì ní kọjá pọ́wọ́ ọ̀tún lọ fi jẹun torí wà bó àsẹni àsẹni kó o sì máa jẹun ní túláàsì pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ gbogbo onílàkà iná láyé àwọn náà ní ọmọ ìpè ọgbọ àti àpọ́nlé ọbẹ̀ fún ọwọ́ ọ̀tún eléyìí tó lọ́wọ́ bá ṣe fún ọwọ́ ọ̀tún kódà tó bá tó ká ṣiṣẹ́ ni oníkálukú mọ̀ pé ọwọ́ ọ̀tún fún àwọn èèyàn tó pọ̀ jù láyé ó máa ó máa ó máa ó máa ó máa ń dá sánsán ó sì máa ń wà nípò tó lè ṣiṣẹ́ pọ̀ ju ọwọ́ sí lọ torí ẹ̀ iná ni wọ́n máa sọ yìí pé kọ́dọ̀ owó sí lágbájá tó mójútó sẹ́ ó tún lágbára ju ọwọ́ ọ̀tún ọ̀lẹ tí ò tí ò kọjú mẹ́sẹ̀ lọ torí pé ọwọ́ ọ̀tún òun máa ń lágbára ni. akérèmọ̀tò lọ kẹ́ ẹ fọwọ́ ọ̀tún yín jẹun ó náà ní tẹ́sí tó fi kọ́ wa tó sì jẹ́ pé gbogbo ń tọ́ bá takò kò ní túmọ̀ sí pọ̀ gbọ́n yóò máa túmọ̀ sí pọ̀ gbọ́ yóò máa túmọ̀ sí kò ti fẹ̀kọ́ ẹ̀sìn islam sílẹ̀ ẹ̀kọ́ àwọn ọ̀tẹ́ islam ló kú tán tẹ́lẹ̀ torí pé ṣetán ló máa fọwọ́ sí jẹun títún máa fọwọ́ sí mumi ṣùgbọ́n ìwọ mùsùlùmí ọwọ́ ọ̀tún máa fi jẹun ọwọ́ ọ̀tún náà lọ́ọ́ máa fi mumi ọ̀pọ̀ ọba àdọ̀tí ọbẹ̀ ọba yìí ikú ọba yìí gbogbo eléyìí ń ta lè fọnu ní àmọ́ àgbọ̀dọ̀ fọwọ́ sí àgbọ̀dọ̀ fi jẹun a sì gbọ́dọ̀ fi gbómi lọ sẹ́nu a gbọ́dọ̀ fi jẹun a gbọ́dọ̀ fi gbómi lọ sẹ́nu torí ṣètọ́ni ló máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fọwọ́ sí jẹun tí wọ́n máa fọwọ́ sí mú mi a sì máa dájú sẹ́tà ike ńgbà tí èèyàn bá ti jẹ́ pọ́wọ́ sí ní bá fi jẹun ọwọ́ sí ní bá fi mú mi ó súnmọ́ gidigidi kọjá pé wàtà ṣetán ìlẹ́jọ jẹunjẹ wọ́n máa sọ pé jẹunjẹ ò yó ó yó ó lò ti ṣe fẹ́ yó wọ́n àti ọ̀tọ́ lọ iná ìjọ ń jẹun papọ̀ báwo ló ti ṣe fẹ́ yó sọ́ọ̀mù àkókò síbi bíi tiẹ̀ ti lè gùn tó ni tí ó gùn tó síbi àṣetán torí o kóòlù bíi ọwọ́ ọ̀tún rẹ̀ nìkan máa sì jẹun nígbà tí njẹ́ ń pè lọ́la ti dorí kodò tó yí padà tó dàgọ̀ màá náà làwọn èèyàn máa fọ́ òsì ká máa fi jẹun. ọ̀làjú ni ká máa fọwọ́ sí ká máa fi mú mi ọ̀làjú ni ká fọwọ́ ọ̀tún jẹun ká fọwọ́ sí mú mi àwọn òbí lẹ́yìn ní ṣètò àná rẹ̀ jù tá ń lọ́làjú òfò abúlásán tá ń pè lọ́làjú torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n máa ń pè lọ́gbọ́n àwọn ti sọ àmọ̀ ẹni tí kálukú wọn mọ̀ ságọ̀ làwọn fi ń sọgbọ́n bó ti jẹ́ pọ́pọ̀lọpọ̀ ru wọn lẹ́ẹ̀ni ru wọn wọn à à ń bọ̀sibọ́sí pé nìkan pàkíyèsí rẹ̀ torí ẹ̀ gbogbo ẹni tẹ́ bá sì ti rí tí bá máa fọwọ́ sí sí gbóúnjẹ lọ sẹ́nu ẹ má wulẹ̀ ṣèwádìí rẹ̀ pé ó dájú bí àdá títí ọwọ́ ọ̀tún rẹ̀ ni wọ́n máa fi tábà tó bá yàtọ̀ ẹni tí bá ti máa fọwọ́ sí fi gbóúnjẹ lọ sẹ́nu ajẹ́ pé nítorí dájú ni pé ọwọ́ ọ̀tún ni wọ́n máa fi ṣe kí ni ni wọ́n máa fi tábà ọwọ́ ọ̀tún ni wọ́n máa fi fọkùn ọ̀bùn burúkú torí gbogbo èèyàn náà ọpọlọ rẹ ọba àdórí kodò iná wọn mọ ìpè kọ yẹ kápọwọ tá à ń fi gbóúnjẹ lọ sẹ́nu iná la máa fi tábà torí ẹ ló ti jẹ pé kọ yẹ kó o ṣe èlédì pé gbogbo ẹni tí bá ti ń fọwọ́ sí jẹ ọwọ́ ọ̀tún ni wọn máa tábà ọ̀làjú náà á dàbí rọ́lá ẹ̀kọ́ lọ́wọ́ kọ́ mọ̀ wá ẹ̀rí pé à ń lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ kò túmọ̀ lórí pé bóyá ọwọ́ òsì tó fẹ́ jẹun yìí báyìí ó ní ṣe pẹ̀lú bíi búrẹ́dì ó ní ṣe pẹ̀lú bíi àgbàdo ó ní ṣe pẹ̀lú bíi àwọn nǹkan tó ṣe pé kọ̀ lọ títí alẹ́ lómi ó ti kọ́ oṣù àmàlà ọwọ́ sì àmàlà tó máa sọ sẹ́nu bóòlù ti gbọ́ báyìí ọkọ̀ jùgbà tilẹ̀ ti máa lọ a sì ti wọ ìṣá ìbáyìí ní yóò túmọ̀ sí pọ̀ lajú rárá lẹ́yìn náà ọjà kíyèsí o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti dàrú mọ́ wọn lọ́wọ́ ẹ lọ gbé àṣà àwọn òyìnbó kan wá ẹ wá máa lò ó ìwọ ìgbàgbé pé mùsùlùmí ni wọ òyìnbó kéènì ó dàbí àwọn sàábì ànábì òyìnbó ọ̀dà tó pọ̀lọpọ̀ ọmọ òyìnbó wọn ò rí wọn rí ẹ̀ka ń wo òyìnbó ẹ̀ ń ronú ọlọ́ọ̀kan ta ló yọ ọ̀gùn tó òyìnbó kò fẹ́ẹ̀ sí kò fẹ́ẹ̀ sí wà láàyè tẹ́kọ̀ òyìnbó tó wáyé pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán bá yanu òní lè súnmọ́ torí yóò ti mu sìgá tí yóò ti fọ inú ẹ̀ yóò ti mu títí tí yóò ti ba gbogbo fún ọ̀jẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú wọn ṣe náà ló sùn òyìnbó wò òyìnbó tó wáyé pé tó bá lòun fẹ́ wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní wọn ewé dáadáa ṣebí wọn ní ìsìn òfin kankan òfin gbó àtọsẹ abẹ́ẹ̀kọ́ tó ti bó tutù ṣe mú tó so òyìnbó ọkàn lè lọ mú kíní kankan fùtùfùtù yẹn kọ́ máa fi rárá kó mú ṣàǹpó fi pa orí náà wà nìkan sẹ́yìn náà lọ́wọ́ di nǹkan àwòkọ́ṣe fún ta ni ọlọ́mọdé àwọn sọ̀hábà làwọn bàbá tiwa táwọn wà àwòkọ́ṣe rídìí eléyìí báyìí òyìnbó fọwọ́ sí jẹun ní fọwọ́ sí mọ́mi eléyìí ló ṣe déédéé pẹ̀lú àgọ́ tí ẹ̀ ti ń gbé ká torí tí wọn bá jẹ́ mùsùlùmí náà yọ bọ̀ ni kọ́mọ wa gbé irú àgọ́ tí ẹ̀ kọ́ máa gbé ká ọkàn àbùkù torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé alẹ́ làyé jahẹ́rẹ́ni àhàdùn àlẹ́yìnà sànẹ́ jahẹ́lẹ̀ fún kọ́jà lè jahìlì náà ẹnìkan gbọ́dọ̀ hu àgọ́ sí wa o. káwọn ọmọ wa hùwà àgọ̀ tó ju tàwọn àgọ̀ lọ sí ọkàn kò ní débẹ̀ ẹ̀ríkọ́ ọmọ mi ní sọ́ra ti kàwé kan àjàjà ọtún dé yunifásitì yọkàn máa búlọ́ọ̀dì fúlù gbogbo èèyàn yòókù ó lè jókòó fún gbóúnjẹ kalẹ̀ wọn kọ́ wa mọ́wọ́ kó fi pamọ́ yọ máa sí yọ máa ah, dádì mọ̀ ń gbádùn ọ̀rọ̀ tẹ́ sọ dádì náà ò ní lè sọ̀rọ̀

sẹ́mi pé etí mẹ́díkà dọ́kítọ̀ náà sọ pé ẹja àdìkọ̀ láti kó rí yín pé àwọn nílò kó lè dá ìdáwọ́ ọ̀hún yòókùtàpá bòbíhi ìlàlhàmà àkọ́tù àyẹ́ màn yóò dá wí ha wọ́n ní gbogbo àárẹ̀ lóògùn tí wọ́n máa lò afábọ̀ àgọ̀ ló bí yẹn bá lọ́wọ́ tọ́jú àgọ̀ yóò dá lágara torí rẹ̀ ẹ jẹ́ kí gbogbo akájọ gbà pé gbogbo ẹni tí wọ́n ti ń fọwọ́ sí jẹun kọ́ àgọ́ ni ẹni tí ń fọwọ́ sí mu mi àgọ́ ni ọ̀gbọ́n rárá kọ́lọ̀ ń jẹ́ agbọ́n torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni ká sọ pé because owó tá a ti jẹ yẹn náà ti dọ̀tí tẹ́fẹ́ wá fi ọwọ́ ọ̀tútà tó ti gbé kọ́ọ̀pù ọ̀dọ̀tí àfọ̀ ẹ ṣé àlè support ká àbí òye àti àrò àgbéká wa support ká máa kí ni wọ́n bí aká àlọ́ wọn tún ní kó fi gbé kíní jọ kọ̀ọ̀kan wọ́n máa kọ́ àìkọ́ support support báwo support program ọwọ́ ọ̀tún rẹ náà ó fọwọ́ sí pamọ́ ọwọ́ ọ̀tún rẹ náà ló fi gbé kọ́ bọ́ bá dọ̀tí àpò ó tún máa gba aládàá kó n ṣe ń tọ́ dáa torí ọwọ́ ọ̀tún wa la máa lò á gbọ́dọ̀ lo ọwọ́ òsì wa ṣé ìfẹ́ kọ́wọ́ òsì náà ṣe nǹkan kan ni ní tí ó sì ọ̀pọ̀ tá a bá fẹ́ fọn kún kí láàfin fán akramakumullah tẹ́ ẹ máa fẹ́ tábà náà owó sì ni tí kọ́lọ́ mẹ́jẹ nǹkan kan sọ̀wọ́ ọ̀tún wa ibi tẹ́ bá ti rí tí ẹnìkan bá ti ń fọwọ́ ọ̀tún tó bá ti ń tábà tẹ́ ẹ máa pé nǹkan ti sọ̀wọ́ sí rẹ̀ àwọn ẹ̀rọ ọlọ́nkan wà bẹ́ẹ̀ tó pọ̀ náà ní kálíbù kan wà lọ́wọ́ sí rẹ̀ ìdá kọ́ ẹ̀kọ́ wọ̀nyẹn ti rọ àbíkọ́ sẹ́kọ́ àwọn ọmọ kárí ò pé má kò lè fi sí nǹkan tó wà useful mà ẹ wá rí i pé ọwọ́ ọ̀tún yẹn yọ wà in place of ọwọ́ òsì níbi àti se gbogbo nǹkan eléyìí ọ̀tọ̀ torí kò síbi àti lọ́ba wá ọwọ́ òsì mi replace ti ma amẹ́nìtì alhamdulilah nǹkan kan sọ ọ̀tún rẹ nǹkan kan sọ ọwọ́ òsì rẹ kí wọ́n á lọ fẹ́ mú ọ láti wá máa fi ọwọ́ ọ̀tún ṣiṣẹ́ ọwọ́ òsì tó máa fọwọ́ òsì ṣiṣẹ́ ọwọ́ ọ̀tún ẹ̀rín lásán kọ́ lẹ́nu mímọ́ sọ pé mo jẹun yóò lásán kọ́ torí pé tèmi bá ti ń fi ọwọ́ sí jẹun ṣètọ́ ni mo ń wà so yóò máa gbìyànjú láti rí i pé gbàtẹ́yìn mọ́wọ́ lọ bí oúnjẹ yóò di ọwọ́ yín mú yóò máa jẹ yín lóúnjẹ ó lè ta ló fún láǹfààní àtijáde ìwọ ni tó ń fọwọ́ sí jẹun tó rò ti pé ṣètọ́ nìyẹn automatically pé wàá jẹun. ọwọ́ ọ̀tún la máa fi jẹ ẹ fi kọ́ àwọn ọmọ yín o lẹ́yìn náà èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ ṣe gbéraga láti ọwọ́ ọ̀tún màtálẹ̀ bí sallallahu alaihi wasallam tí ń bẹ́ nìkan pọ́wọ́ ọ̀tún ni kó lò ọwọ́ ọ̀tún kó lò ọwọ́ ọ̀tún ni kó lò ní ìlé lò ìlé lò ni ọlọ́run níjó lè lò wọ́n ní tó fi kúkọ̀ ọwọ́ ọ̀tún kì í sàdó àfà èpè inú torí ẹ̀ wọ́n á sọ pé ajẹ́ pé ká máa lo ọwọ́ òsì níbi àti jẹun ká máa lò láti fi mú mi kì í máa ṣẹ̀ṣẹ̀ kékeré kabiratun minal kaba'ir nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni torí ẹni mú kánàbì sallallahu alaihi wasallam ó ṣépè fẹ́ni tó tako lílo ọwọ́ ọ̀tún ó túmọ̀ sí pé lílo ọwọ́ òsì níbi tá a gbọ́dọ̀ lo ọwọ́ ọ̀tún kọ́ ẹ̀ṣẹ̀ ńlá kọ́lọ́n sàn wá eléyìí jẹ́ táwọn mùsùlùmí o mùsùlùmí ọmọ fọwọ́ sí jẹun tá a máa báwí òní ọmọ fọwọ́ sí gbé kọ́ọ̀pù lọ sẹ́nu tá a máa ti káì tó wáá fi káfìrí mu káfìrí fọwọ́ sí jẹun káfìrí fọwọ́ sí mu mi káfìrí fọwọ́ ọ̀tún tábà sẹ́ẹ̀bà wí mi wọ́n bí lẹ́nu sẹ́ẹ̀bà wí mi ọ̀gbọ́n ni ọwọ́ ọ̀tún là ń jẹun ọwọ́ òsì là fi tábà sẹ́yìn ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n àti ìsìnkú ẹ̀ dilẹ̀ torí eléyìí kéékèèké àrùn lélẹ́yìn táwọn lágbàtí ti dání mọ́lẹ̀ kọ́ kéékèèké ó borí ẹ̀yìn kìí ṣe lóun lọ́kọ́kọ́ kàn fún un nítọ́kọ́kọ́ kàn fún ni pé di mùsùlùmí ná torí pé sẹ́yìn bá ti di mùsùlùmí mùsùlùmí ìfọwọ́sì ṣe kí ni ìfọwọ́sì jẹun mùsùlùmí ti fọwọ́ tún tábà. ilé ìjẹba tó dẹ̀ sẹ́ńkọ́ bá bọ̀ pé ẹ wàá bá ní bá àwọn ọ̀rẹ́ wa yìí sọ̀rọ̀ owó sì wọ́n fẹ́ bá ti jẹun àwọn aláwọ̀ ta lọ̀rẹ́ yín náà wọ́n á ní pólíkáàpù wọ́n á dọ̀ọ́káàsì wọ́n á ti kè sàgbódọ̀ ya dátúbárẹ́ mo tẹ̀ ṣe bọ́rọ̀ gidi lọ́fẹ́ kí torí pé gbogbo àwọn eléyìí kò sáàyè tí wọ́n lè gbọ́rọ̀ kò sáyè tán lè gbọ́rọ̀ sí lára torí pé tí ó jẹ káyè èèyàn wà ó náà ní islam wọn ni fẹlẹ pàtàkì kákíyèsí bí ẹni tí ọlọ́run ẹlẹ́dàá ti gbà wípé mùsùlùmí lọ́kùnrin lè fẹ́ bàkàtà àbíyàtú lóbìnrin ètò wa fẹ́ grace ọ̀fẹ́ juliana tó juliana wọn fọwọ́ sí jamala. Juliana ń fọwọ́ sí ó fi ń gbómi lọ sẹ́nu sẹ́ẹ̀bà wí náà ọkọ ìyàwó sẹ́ẹ̀bà mi sẹ́ẹ̀ni sọ pé ànábì sọ̀rọ̀ bá àdìsọ́ náà sọ pé ṣetán lọ máa fọwọ́ òsì jẹun ló tún máa fi ọwọ́ òsì ṣe kí ni mọ̀ mi. ṣé ọ̀rọ̀ yẹn ráyè kọ̀ ráyè nítorí ọkọ sọ pé ah what grace what Juliana ah báwo lọ́ba ṣe dáa tó tó bá lọ gba ìsìlámù. Ah, sóhun ti da tó a ah, ó kù pípọ̀ ó kù pípọ̀ kéésì pé kù díẹ̀ ó kù pípọ̀ kí á lòun ṣe tí òfin ní kù púpọ̀ Islam náà grace bá gba Islam Juliana ọgbà Islam adúpẹ́ fọlọ́ Juliana grace wọn bá tún fọwọ́ sí a mùsùlùmí fọwọ́ sí jọ ẹ sọ́rí bẹ́ẹ̀ ni onílọ́bẹ̀rẹ̀ mo rò pé yé gbogbo ti tẹ́lẹ̀ yẹn a lè sọ ṣe jù ní ọ̀jẹ̀ ẹ kíyèsí gbogbo nǹkan pẹ̀lú àsìkò rẹ̀ gbogbo nǹkan pẹ̀lú àsìkò bí kí jolé kó fẹ́ fún ọkọ rẹ̀ ń búrẹ́dì báyìí pé a ah, filẹ̀ pamọ́ tí ìwà tó fún yín nìkan ni ó tó fún mi àmọ́ pẹ̀lú bó ṣe mú bọ̀ èmi ìsẹ́ni tá a máa fọwọ́ sí fún nǹkan fún nìkan bọ́ọ̀lá ni ọwọ́ ọ̀tún wọn fi fún mùsùlùmí káì ó tiẹ̀ ti sún yẹn kọ́mọ́ sún yẹn islam rẹ̀ fáwọn dáadáadáa tẹ̀ máa ti fi hàn yọ gba islam rẹ̀ torí yóò rí kó wọn lè kó wọn lè kó àfi kó wọn di mùsùlùmí yóò ṣe kékeré wọn máa tanra rẹ jẹ pé ìgbà ọlọ́ọ̀rẹ́ lẹ́dẹ̀ wà lẹ́kìn tí ẹ̀ dánwò bẹ́ẹ̀ ṣe máa jẹ́ tẹ̀ máa pọ́n tìlà wọ́n dájú pọ̀ gbádùn ìwọ náà máa kọ́ dáadáadáa tẹ̀sí islam wọn lóun á rí i pé káì kọ̀sọ́nà àbáyọ fún àfi kó wọn di mùsùlùmá mọ́tẹ́ bá jó lódò ńkọ́ kàkà kí wọ́n rí wọ́n lọ mọ́sálásì yọ padà wọ́n lọ sí sọ́ọ̀tì torí ẹ̀ ọwọ́ ọ̀tún jàmá kí ló gbé wa lọ́bẹ̀rẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ sì gbéraga sọ́wọ́ kí wọ́n máa sọ pé mi lè lo mi lè lo ń tẹ̀mí ọwọ́ sì ti mọ́ mi àwọn ti fi bà mí jẹ́ láti kékeré à èpè lánàá ti sẹ́ fún yàn kan ó mú má lè lu ọwọ́ títí láéláé ọmọ kéékèèké ní ìsẹ́yìn kékeré tó ọmọ bá ti ń dàgbà yóò máa wú ọmọ láti lu ọwọ́ sí ọwọ́ sí lọ́fẹ̀ẹ́ fi kọ̀wé ẹ tètè má gbá lọ́wọ́ rẹ̀ sẹ́yìn bá mọ Islam ẹ wọ àwọn mọ́tò ti dàgbà yẹn ọkàn fẹ́ kọ̀wé kan wájú yín lọ́ba mọ́wó sí ká tá lọ́wọ́ ti kọ́ dọ́rọ́ mọ́rọ̀ tó rò ní ẹ ó dẹ̀ ti bàmíjẹ́ láti kékeré yọ wá tán ọ̀sẹ̀ ní ìsìn ọ̀yá ọ̀gbọ́dọ̀ tún lọ owó sí mọ́ bó ní sọ àmọ̀kọ̀wé ọmọ kọ náà ni owó sí náà ibà ọkọ ni. kò dájú pé wọ́n lè fọ owó sí gan kọ̀wé kó dùn wò kò ní dùn ká fún mùsùlùmí pé owó sí wọn mà kọ̀wé kéèyàn ti àtúnfẹ́ hàn Al-Kùránì kó ajẹ́ kí bísímìlì Ah, yóò sì dùn wò lójú ti ẹ̀yẹ́ wò fa kí ó ní ìsìnbá àti máa kọ ni ní ìsìn ọlọ́wọ́ ti kọ́ ńdọ̀rọ̀ náà máa bọ̀ ẹ́ ìdàkùn gbogbogbò aha ó túmọ̀ sí pé ẹ má kí táwọn máa yín ọlọ́run lọ́mọ àbọ̀yá ṣe tán pẹ̀lú ó ti lérí léka o kí tún fa àwọn ọmọ kéékèèké náà lẹ ẹ rí i pé kí máa rọ àwọn ọmọ lọ́rùn kí wọ́n lu ọwọ́ òsì yẹn jọwọ́ ọ̀tún lọ náà ló ṣe jẹ́ bá bímọ òṣòro fa àti lè tọ́ma kọ́tọ́ ìní wàhálà ọmọ ìfẹ́ wàhálà wọn máa kọ́ máa tóbi lẹ́nu tó máa dáńfò rẹ̀ tẹ̀síkẹ́ ìsìláàmù tún fara mọ́ wọn á fẹ́ yàwó wọn á fẹ́ dáńfò ọ̀fẹ́ bímá fẹ́ràn kó abatẹnijẹ́nu abatẹnijẹ́nu máa fi wọ́kù ti ba tiẹ̀ jẹ́ tẹ́lẹ̀ náà ó tún ba tọmọ ọlọ́mọ jẹ́ tó fẹ́ lé torí ẹ̀ ọwọ́ ọ̀tún wa ìjà fi kọ́ra àwọn nǹkan tí ó ń bùkátà owó sí ni ẹja máa lo owó sí àmọ́ nǹkan tó jẹ́ pọ́wọ́ ọ̀tún lọ ká lò sí ká máa lò sí. wọ́n sọ àwọn ẹlòmíì nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wípé láti bẹ̀rẹ̀ ayé wọn táwọn èèyàn ti mọ̀ wọ́n títí tí wọ́n fi kú títí tí wọ́n fi kú wọ́n àti gbé síra wọn rí. ibi táwọn ibi ti ní ọ̀tún ni ọ̀tún náà ni ibi tó ti lọ́sìn ni òsì ni ẹnìkan wà tó yẹ pé ọ̀kan náà olùmọ̀ẹ̀sì islam nígbà tó kú ló wá tú àṣírí ìjáde pé láti ìgbà tó ń ti máa lò ń ti máa sọ ṣé ń dẹ́ǹkà fún wa sẹ́yìn náà ń lò torí ẹ̀ ustaz muallim sẹ́jẹ́ pé wáàzì ni ẹ máa ń ṣe wáàzì gbogbo ẹ̀ náà máa wó sẹ́ tọ́ba kankan yẹn lò ẹ máa sọ pé inna Allaha ghafurur rahim gẹ́gẹ́ bọ́lọ̀ ti fi màlẹ́kà sọ wa tí wọ́n kọ́ lẹ̀ àwọn èèyàn kan náà wà tó jẹ́ pé àwọn dẹ́díkéètì ara wọn wọ́n fẹ́ mọ̀ pé ṣé lóòótọ́ ni tẹ́ ń sọ yín náà máa lò àbẹ́ ìlú ó sì sọ bàbá yìí for more than thirty years tó fi mà á wípé ibi táwọn ìgbà sọ pé sí ọ̀tún ní kẹ́ lò ọ̀tún náà lẹ́rìí sí bàbá yìí ọwọ́ ọ̀tún ọwọ́ ọ̀tún náà lẹ́rìí sí bàbá yìí lò ibi táwọn sọ sí òsì kò sí gbèsè ra rí àwọn náà lára ẹja kí ìsara kò sáǹfààní nínú kéèyàn gbọ́ nípa ẹ̀sìn kó wá jẹ́ kéèké lò kò sáǹfààní bẹ́ẹ̀ yọkàn padà tún lọ di sábà bíi téèyàn ó fi bá wàhálà pàdé ní lọ́la gbẹ̀ndà òkèèyà ọwọ́ ọ̀tún wa ni ká máa lò jàmá ìyàwó owó bínú gbogbo kọ́ọ̀pù tí mo rọ fọ́fọ́ ẹ tó ti dọ̀tí rẹ̀ kẹ́mẹ́tì jáni ẹ̀ lè fọwọ́ sí gbé ní mi lè fi gé mùsùlùmí lè nù ní ti ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ yọ mùsùlùmí gidi lèmi tọ́ ọba ti mọ̀ pọ́bẹ̀ tí máa ń yí kọ́ wàhálà ní wọn láti fọ̀ fi lẹ̀ kí lọ sẹ́ńsẹ̀ máa fọ́ tí ọmọ ti so eléyìí pàtàkì ọwọ́ ọ̀tún wa gbogbo ń dábàá ti jẹ ọwọ́ ọ̀tún wa ní ká máa fi ṣiṣẹ́ mi. wọ́n kúrò mimma yẹlẹ́yìí oúnjẹ tó wà ní déédéé ìtòsí iwájú wa ni ká máa jẹ o kọ́dà kó ti pa ànìkan là ń jẹun àti gbábọ̀ oúnjẹ síwájú ká má máa náwó sí jìnnàjìnnà èyí tó wà wájú wa ni ká máa mú díẹ̀díẹ̀ ká máa mú díẹ̀díẹ̀ ká máa mú díẹ̀díẹ̀ má sì gbọ́wọ́ lọ sáàrin má gbọ́wọ́ lọ sí parí tó bá lè gbọ́wọ́ lọ sáàrin ara rẹ ló ṣe ní tuta nítorí pé àárín oúnjẹ yẹn alùbáríkà ọmọ sọ̀kalẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bá ti fi ṣe tọ́ka sí jẹ́pẹ̀ alùbáríkà kọ́ rọ̀ síbẹ̀ dáadáa kó tó di pọ́ jẹ dé kó lè bá a rí orí dáadáa láàrin oúnjẹ tó jẹun ṣé oúnjẹ náà lè yàn jẹ tó di nǹkan mi tọ sẹyárì ti parí àbọwọrọ yọmọ ajójóbélé ọlọbí òtúlọbí òtúlọbí àmì ọkàn bí àbúrúkú nù pàápàá jùlọ sẹnìkan bá tún kún ọ á mùsùlùmí kó a jẹ pé wájú tiẹ lọmọ sẹmọ kó tiẹ ọmọ pé irú àdáwọ wo ni wọn lọ agaga kó tó jẹ kó tó máa kó àwọn ẹran sí orí oúnjẹ ọ ọ yà jẹ pé tiẹ yọ ọmọ sọdọ bá bá ṣe lọ lọlẹ ẹjọ ọmọ wọn máa wọ pé kí ni ibi tí ẹ̀dọ̀ wà ní bàbá ìjókòó sí ẹ èmi sì fẹ́ràn sínú ẹran o àbí òye ọlọ́gbọ́n sọ pé aṣòro bá jẹ ọlọkùnrin wọ́n ti mọ̀ọ́yà ní bàkáàdù abolóúnjẹ ìfúnlọ́ràn olójú kò mọ́ ọ lọ lórí àwọn ètò àwọn adùn rẹ̀ náà kódà kò sí pé èèyàn lè yẹn ń dájọ́ ètò àwọn adùn wa ni ká máa mú ká má gbọ́wọ́ lọ sí jìnnàjìnnà ọ̀dà sandwich là ń jẹ búrẹ́dì ni wọ́n á kó kìíní kan sínú bóòlù sí ẹ ká máa jẹ búrẹ́dì yẹn kò ju rondo báyìí ṣé ká máa jẹ́ báyìí ni àbí ká mú láàrin ewu lẹ́yìn rò ká máa jẹ́ lóru àbí ká dàbò rẹ̀ ká máa jẹ́ látàrin ẹmú kan ṣé ọ̀kan lálùbáríkà ń sọ̀kalẹ̀ sí àárín ẹ̀ bolotu ayọ̀ kábẹ́rẹ́ lóru òórùn ó tún ní parí ṣé òórùn bẹ̀rẹ̀ àbó òru parí láti bẹ̀rẹ̀ ẹ̀mú kan táwọn tó lọ súnmọ́ fast food táwọn èèyàn máa rà tí wọ́n máa jẹ òru láti bẹ̀rẹ̀ ṣé òru ti bẹ̀rẹ̀ ni àbí parí ẹ̀ bẹ̀rẹ̀ tí ẹ bá wá ẹ̀yẹ kọ́ gélé ìjọ gẹ́gẹ́ ó tún wàá mú ti parí ẹ̀sìn báyìí kí lẹ́yìn tí wọ́n máa sọ pé ọ́ ah! ọkùnrin yìí no no ọmọ oúnjẹ so akis torí islam ọkọ alẹ kọ ká má jẹ ẹni tó ṣe pé á devote ìgbésí ayé wa fún jẹ àṣàkátúwà táwọn èèyàn máa ń dá ó fi hàn yìí pé wọ́n gba tó ń jẹ kọjá àbíkí àfọ wọ́n mọ̀ pé ah sórí tájà náà ni ẹlẹ́kọ̀ọ́ ni ntájà náà ni ntájà là gbogbo ẹgbẹ́ ń ṣètò bí torí tájọ náà ni ṣé tájẹ tájẹ tájọ náà ni gbogbo ìgbésí ayé wa wà fún kàlà ìgbésí ayé tiwa a lè sẹ̀mí láì jẹun wọ́n ní mùsùlùmí àwọn á máa jẹun ni torí kí wọ́n lè bá a sẹ̀mí wọ́n fẹ́ àwọn á máa fẹ́ fóúnjẹ fi sọ ìsẹ̀mí wọn ni àwọn ẹni tí èsè mùsùlùmí àwọn ń sẹ̀mí kí wọ́n lè jẹun ni mo rò pé yé wa wọn náà wàá wúra rẹ wò ní ṣé wàá máa jẹun láti gbẹ́mí rónì àbọ̀ ń sẹ̀mí kí wọ́n lè jẹun èwo lẹ́yìn mú bẹ́ẹ̀ o ẹ èèyàn kan náà ni ẹ mọ̀ kẹ́lò mi nì sùn gbogbo sẹ́mi tí a kò lè jẹun ẹ bá jókòó wọ́n lè ní mo ti bẹ̀ wọ́n bá ń kú àwọn àtúnṣe kìíní ká mo ti bẹ àwọn dọkùnú ẹ dákun bá ń kú dọkùnú abẹ́rẹ́ rí gan ẹ dákun ká mo ti bẹ àwọn lẹ́kùrú áá àtúnṣe kìíní ká ṣé wọn náà lè sí ìdè gbogbo gbogbo jẹjẹ kí ni wọn máa bọ̀ so gbogbo àwọn nǹkan báwọn òun sáfẹ́ràn ká máa jẹ ká máa jẹ ká máa jẹ tẹ bá sùn ní ìsìn àgọ́ mẹ́sàn-án ó tún lè jí láago mọ́kànlá kí ló dé ọ ebi náà ni láì jẹ́ pé ní ọ́nsà yóò tún ti máa jẹ jẹ jẹ jẹ jẹ ẹ tún fún ní another two hours eleven sí one yóò tún ti jí jẹ jẹ jẹ jẹ jẹ iná ni musiba so ìsẹmí wa gbọ́dọ̀ jẹ pé à ń sẹmí ká lè jẹun àmọ́ ká máa jẹun ká lè bá a sẹmí tẹ bá mọ̀ tún eléyìí ẹ rí i pé ẹni jẹ pé torí pé ẹ fẹ́ jẹun wàá ti ṣèpalẹ̀ mọ́ ti pọ̀ jù tẹ bá ti jẹun jẹ díẹ̀ tó lè mú yín mẹ̀ntẹ́ẹ̀nì láìfù yín ẹ̀rì kò ti tó yín ẹ̀yin ò ní wá jẹ́ pé ẹ máa jẹun tàníyàn tàníyàn ẹ wá gbóúnjẹ kalẹ̀ ẹ sì kún barakata abẹ́dẹ̀n máa jẹ ń tọ́wọ́ àwọn àjọ ẹ̀ so má sọ̀kan jù à má sọ̀jú kòkòrò torí ẹ̀ ní gbàtẹ́nìkan wọ́n fẹjọ́ sún ànábì sallallahu alaihi wa sallam pé à ń jẹun àìyó à ń jẹun ṣùgbọ́n àìyó ànábì sallallahu alaihi wa sallam sọ pé sékèsè pé kálukú máa dóúnjẹ jẹ nù yín wọ́n níbẹ̀ ni ànábì ni ẹ máa jẹ papọ̀ ẹ máa jọ jẹ ẹ máa yó náà ni máa yó yẹn téèyàn bá ń jẹun papọ̀ pẹ̀lú àwọn míì kìí sọ oúnjẹ lásán àmọ́ yòó náà ni nítorí pé ńgbà tí wàá tàwọn mí bá ń jẹun anábì sallallahu alaihi wasallam ni oúnjẹ èèyàn kan yóò yọ èèyàn méjì oúnjẹ èèyàn méjì yóò yọ èèyàn mẹ́ta tèèyàn mẹ́ta ó yọ èèyàn mẹ́rin tèèyàn mẹ́rin ó yọ èèyàn márùn nítorí tí ẹ bá ti jọ pọ̀ ńbẹ ojú ọ̀mà tì ọ́ kìí ṣe bó ṣe máa yanu tó bá kó wọn nìkan lọ ń jẹun lọ́ọ́ máa yanu ní ìsìn tó ráwọn kan ya inú rẹ̀ o kìí ṣe bó ṣe máa sú òkèlè gbangba gbangba lọ́ọ̀mà sunis kéésì tí bó ṣe máa dẹ okùn ṣòkòtò rẹ pé ọmọ arọ síbẹ̀ ìlọ́ọ̀dẹ ní ìsìn ó ti wá pé tó bá ti jẹ díẹ̀ jẹ dìde mo ti yó àwọn ọmọ ah, ẹgbẹ́ sí ìgbà ọlọ́dẹ <laughs> alhamdulilá <laughs> ṣe ọmọ pé ìgbà mi nínú alhamdulilá yẹn ebi sì tún àmọ́rẹ́ ọ̀sà ti tó bá ọ ti tó bá ọ. torí rẹ orí bẹ́ẹ̀ nu káwọn èèyàn máa jẹun papọ̀ tó bá tẹ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ará ilé rẹ̀ ìwọ àti ìyàwó rẹ ìwọ àti àwọn ọmọ rẹ ó lè jẹ́ pé ọkọ òun la lájẹ rire ó lè jẹ́ ìyàwó la lájẹ ìbọ́kọ̀ so ẹ límìtì ẹ tẹ̀ máa tún jọ ń jẹun yọ wà límìtì torí pé ẹni tí ó yọ ọmú jẹ láàrin ẹni méjèèjì yọ kọ́ sùn yàrá rẹ ṣé ìyàwó ni wọ́n fẹ́ ká sí rí òun tú ìyàwó tó ti tọ́jọ́ tí ò tí tó sùn pé a ó ń gbèsè níwọ̀ yìí o ọ̀ dà mí ń gbèsè lè tà ń yìí next level láti wáyé torí ẹ̀ wá kò fi very very careful tó a jẹ kpọkọ rẹ níyàwó pé nbọ la fẹ bá yàrá já pẹ̀lú náà ṣe ń jẹ yìí kálukú ó ní balance torí ẹ orí ń bẹnu kájọ máa kọ́ bọ́nu abọ́ ká máa jẹun ọmọ mi náà abọ́ ló ń jẹ ni o tó bá ti di fáwọn méjì mẹ́ta ní jọjọ ẹ mọ ẹ rí balance ọbẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ àwọn ètí wọn jẹun tó ètí oúnjẹ tó ti tó ti tó ti fẹ́ mú lẹ́rù ẹ rí kó wọn ní dákẹ́ sẹ́ ah bọ́ọ̀lù ọ̀sẹ̀ ń jẹun máa ń ti pọ̀ jù so ẹni tó bá ti ń báwí wọ́n máa tètè kóra wọn jà nù àmì wọn abo oúnjẹ fọmọ kan wọ kọ́nà kan lọ ẹbùfẹ́lẹ́ òun náà wọ kọ́nà kan lọ yọ torí ẹ orí ń bẹ nu pé ẹjẹ àjọ kọ ọbọnú abọ so eléyìí jẹba àwa gbọ́dọ̀ jẹ ẹni tí ń jẹun tọkànjúà tọkànjúà ntọ́ wà wájú wa lámà o àgbọ̀dọ̀ bu ntọ́ wà níwájú ẹlòmíì kọ́dà kó ṣe pé ntọ́ wà wájú ẹlòmíì ní wùwà tó bá ṣe pé wọ́n wá ẹran dà sórí oúnjẹ ntí máa ṣẹlẹ̀ mi ẹ̀rí ẹlòmíì nísìnyí ẹ̀yin ti jókòó ayé wa kù síbẹ̀ yẹn alùpùpù náà adzoko torí pé yẹn all round wọn ni àwọn mi ibi ta kù sí wọn máa kó egun lọ wà lórí oúnjẹ tó wà mẹ o ẹjọ ẹyin ẹsùn kí n bọ sáré gbà ẹ bá wà lọ mẹ àbí fẹ́ mọ fẹ́ jókòó ọ̀rẹ́ mi ọ̀rẹ́ so irú rẹ ìmọ̀ ẹsẹ̀ lẹ̀ tó bá ti wá jẹ́ pé àti jókòó wọn tó gbé wọn á gbé wa ntọ́lọ́ nkádàrà kọ́ àwọn àjọ nkálukú nkálukú ọgbà fọlọ́ kéde a sọ pé ilẹ̀ máa yí torí rẹ̀ tirẹ̀ ẹ̀ẹ́dì àyíkẹ́ ilẹ̀ wọn ní yí ṣebí ti tirẹ̀ wa ni ó túmọ̀ pé ká mú ojú kòkòrò kú gbogbo ń ayé yìí àníkọ́lọ́ mẹ́jẹ̀ ká fi wọ jahannam torí tẹ́ bá ti tẹ́ fi ń jẹun pé kára lágbára lè fi ìwọ̀nba ní gbogbo wa láàárọ̀ tó eléyìí jẹ́ àdìsí alákọ̀ọ́kọ́ fún wa lónìí pé ọ̀ràn yẹn ni ká dárúkọ Allah ká tó jẹun kò sì ju ká sọ pé bisimilahi lọ kí ẹ sẹ bisimilahi rahman rahim àṣejùnú àwùyá gbọ̀n sókè tọba ṣeéṣe lọ́nà tó fi jẹ́ pé ẹlòmíì tí wọ́n wà nítòsí ọ̀dọ̀ àwọn náà lè rántí àrántí wí gbogbo gbàtà bá ti rántí àsọkò bisimilahi awwalahu wa akhirahu bákan náà anabi sallallahu alaihi wasallam tó fi hàn wá ó ní ọwọ́ ọ̀tún wa ní ká máa lò ọwọ́ ọ̀tún à àpọ́nlé ńlá ni ẹnìkan fẹ́ tajà fún ọ ọ fọwọ́ fún ọ à téèyàn bá lẹ́kọ̀ọ́ èèyàn nígbà àyàfi kó fi sọ́wọ́ ọ̀tún rẹ̀ kó fi fún yẹn àwọn ẹlòmíràn pàápàá pé kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti fún yín mo ti fún yín ná wọ́n sọ pé mo ti dá padà mo ti dá padà nù. wọ́n sì tún kọ́ wa ká má hùwà bàkádù tí ọwọ́ rẹ̀ tí ọmọ wa jó lọ síwájú jó lọ sẹ́yìn nínú abúnjẹ kódà kó wọn nìkan lọ ń dájọ ìtọ́ àwọn àjù rẹ̀ nìkan máa jẹ. àdéhùn tó tẹ̀lé látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ọlọ́ọ̀lẹ́bí sallallahu alayhi ó ti yà bí wọ́n gbé abọ́ àdéhùn tó kún pẹ̀lú mẹ́ẹ̀rán wọ́n gbé wá fánàbì sallallahu alaihi wasallam omi ẹran tí wọ́n tún wá ẹran sínú wọ́n gbé wá fánàbì sallallahu alaihi wasallam wọ́n sọ pé oúnjẹ tó wù ànábì jù ní omi ẹran tí wọ́n wàá wá ẹran náà sínú tọ́ wọ́n gbé wá fánàbì sallallahu alaihi wasallam àmọ́ ibi tó ti gbé wá fún àwọn èèyàn wà ń bẹ̀ẹ́ ànábì ọ̀rá sọ pé ṣé mo ní kẹ́ ẹ gbá wá bá mi bì gẹ́gẹ́ bí àwọn ahọ́n ṣe máa ṣe ẹ̀rí tí wọ́n máa ń pè pé oúnjẹ ti délé o ṣé ká máa gbé bọ̀ má gbé wa o àlejò ń bẹ́ẹ̀ bí o so <laughs> ṣé àlejò ti bẹ́ẹ̀ bí òun ṣe sùyàmù abẹ́nu ti ẹ̀kọ́ oúnjẹ so yẹn ni pé ọ̀rọ̀ lọ bá wa ọ̀sọ́pọ̀ ń bọ̀ wá jẹun lè mi fa ẹlẹ́bí ọ̀pọ̀lọpọ̀ pírísìpù àwọn ahọ́n wọ́n á tún gbóúnjẹ kalẹ̀ àlejò náà wò pé ah mo ti dẹ́wọ́n ní láti aago mẹ́jọ àárọ̀ ni aago mẹ́rin ń lọ lù yí báyìí wọ́n ti gbóúnjẹ wá sásìkò so yóò ní ẹ̀sùn oúnjẹ má bẹ̀rẹ̀ sọ má bẹ̀rẹ̀ sọ má bẹ̀rẹ̀ so àkókò máa tó fà tẹ́ fi gbé wá wájú àlejò onídàájú wa ṣe wá sí tán ṣé ẹ̀ní máa lọ lé báyìí mo ní kí n wo dágbé wá nù gbé kíni wa subhanallah a ahun ìwà ahun ọ̀dà innal bakhila wa in afada ghinan latura alayhi makhayil al-faqri wọ́n ní ahun kódà kó ti kọ́ lọ́n bùn lówó lówó ẹ̀ ní yé máa rámí òṣì lára rẹ̀ náà ni ahun koda ko ti ko lon bun lowo lowo e ni ye maa rami osi lara re naa ahùn wo ni ọ̀wọ̀ sọ̀tọ̀ dà pé kí lọ́ sọ ahùn wo ni òbí làtọ̀ dà ahùn wo ni ọ̀wọ̀ bàtà tọ̀ dà àwọn agbó pọ́ńdà lẹ́ẹ̀mọ́rin lọ́wọ́ ahùn ti dé nǹkan mẹ́wọ́ ẹ̀ wọ́n anábì ti gbé dé ama ètè tí àdéhùn yìí ni kẹ́ ti bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ gbọ́dọ̀ mọ́wọ́ lọ sáàrin àárín awọ ètè tí ni kẹ́ ti bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ dẹ́kun báwo ló ṣe rọrùn gan kéèyàn jẹ́ aṣíwájú tó sì fẹ́ kó àwọn èèyàn jọ tó sì fẹ́ jíṣẹ́ kan tó lọ́n fi ràn fáwọn èèyàn yìí tó sì jẹ́ pé ìdùnnú rẹ̀ ni kí tẹ̀ lò kí wọ́n máa ṣe tó ń bá ní kí wọ́n ṣe kí wọ́n sì jìnnà sí tó ń bá ní kí wọ́n máa ṣe àmọ́ kó wá jẹ́ pàhùn ni sẹ́rù kó lè ṣe sí wàláì kò lè ṣe sí kò lè ṣe sí torí ló ti jẹ́ kí wọ́n sọ pé káyọ̀nà nàbí sallallahu alayhi wa sallam ajwada nas bí ànábì sallallahu alayhi tó láwọ́ jù nínú gbogbo èèyàn ẹnìkan láwọ́ tó salawatu rabbi wa salamuhu alayhi ẹ̀yin ọmọ pé ọ̀pọ̀ ẹ̀mọ́yé èèyàn ń ṣe ni wọn gba islam nítorí líláwọ́ láwọ́ wọn ò bá bára ànábì o wọn ò sì sọ ara wọn dá láì tó bára wọn bá ká o so ṣùgbọ́n èèyàn tí màá mọ̀ pé lágbájá ipò ẹni tó pé tí mo lọ́wọ́ yóò dùn nì ńlọ́wà lágbájá yóò ní àmọ́ gbogbo ru àwọn ìtẹ́ bá ràn wọ́n lọ́wọ́ ń tọ́ da ni bá ní mission dandan ẹ jẹ́ nítọ́ lawọ́ tẹ́ ẹ bá ní mission ẹ lè yá hun torí pé àwọn yẹn kan bẹ wọn fi ṣèkà kì í ṣe pé báárà ni wọ́n ń wọ àpò pé wọ́n fẹ́ kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ lẹ́yìn náà ìtò wà náà nìyẹn bọ ó sì bẹ̀yàn ló dákun wọn náà fọwọ́ jẹun ni kó wọn wá ti ẹnu rẹ̀ jáde pé à ẹ ṣeun èmi náà ti jẹun à ẹ ṣeun oúnjẹ òwú mi jẹ ní ìsìn eléyìí ọ̀tọ̀ sòtá bá jẹ ẹni tó ní nǹkan kan tí ó fẹ́ tà fáwọn èèyàn tí sì ń fẹ́ káwọn èèyàn máa ṣe pẹ̀lú òun àgọ́dọ̀ já wọ́n gbóúnjẹ dé anẹ́sọ̀lọ́lá àìsàn ni ẹ máa jẹ ẹ máa jẹ àmọ́ ètè tí àdéhùn ni kẹ́ ẹ ti máa jẹ. wàlá àtẹ̀kùlù mi wọ́n ti hà ẹ gbọ́dọ̀ mọ́ wọn yín o ẹ gbọ́dọ̀ mọ́ wọn torí àwọn yàtọ̀ sí wa àwọn ti láti kẹ́kọ̀ọ́ bọ́ọ̀bù anijẹ́ ajẹ́ ni ká má jẹ ìwọ ni wọ́n fẹ́ fún wa lóúnjẹ jẹ ó tún máa bá òfin. nǹkan nàbí sì ń sọ ó yé ànábì ó yé àwọn sàhábà nítorí pé sìn làwọn ń kọ́ ẹ máa jẹ àmì ẹ má mọ ọdún àárín àdéhùn fẹ́ẹ́nà lùbáràkẹ́tẹ́ tẹ́ńdìlù fi wọ́pẹ́ ha fi wọ́pẹ́ ha torí pé àlùbáràkà ń sọ̀kalẹ̀ sáàárín àdéhùn. táwọn àjẹwọ́n á dá tààrin rẹ̀ sí ànídàásí àmọ́ ńgbà tí a bá fi jẹun dáàrin náà tí ọjọ́ kan la jẹ káyìn a jẹ́ pé gbogbo orí tọ́lọ̀ bá ní kọ́ sọ̀kalẹ̀ sínú oúnjẹ wọn á lóun nípìn bẹ́ẹ̀ yàtọ̀ sí kọjá igbó bá ti ṣe bẹ̀rẹ̀ láìbẹ̀rẹ̀ náà láti kó gbogbo ìtọ́ ibi tálù barakọ̀ ti sọ̀kalẹ̀ láti kó jẹ́ kí yòókù tọ́ba bá náà lọ́ba. ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé gbogbo oúnjẹ tá à ń ń jẹ ká fi lé ìkọ́gbọ́n gbogbo oúnjẹ tá à ń bá ń jẹ àwa nìkan ni àwa méjì ni àjù bẹ́ẹ̀ lọ ni ká máa jẹ́ létetí èyí tó wà ń tòsí wa náà máa jẹ àti jẹ́ débi tí sàárín kò sí ní tó burú ká tún yí ibòmíì sọ́dọ̀ wa gbàtọ́ ẹ̀ pàwọ́ nìkan ni a tún jẹ dáàrin gbogbo etí ò ti tàn ẹ tún yí ibi tó kù ẹ tún jẹ dáàrin tó bá wà kú gbogbo àrùn ẹ wá tẹ̀sẹ̀ dojú kọ àrùn lọ́nà tó fi jẹ́ pé gbogbo àlùbáríkà tí wọ́n bá sọ̀kalẹ̀ ńbẹ̀ ńkọ́ ẹ̀ nípìn bẹ̀ àlùbáríkà yẹn ó sì sọ̀kalẹ̀ dáadáa kó tó di pé jẹ́ ibi tí àlùbáríkà ń sọ̀kalẹ̀ sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní ráìsì àtẹwà ni ráìsì àti spáàgì ni so ẹ̀wà máa ń separate lára rice from time to time wọ́n tún bá yín wá dodo sí African level afa wọn a máa sọpírẹtì ẹ a máa rò pọ lẹnu wa ẹ máa rò pọ lẹnu wa bó lè lẹ́yìn ṣé ó nídìí kẹ máa rò pọ gbogbogbò àmọ́ bí ṣó nídìí ni torí kí wọn lálùbáríkà máa ń sọ̀kalẹ̀ sáàrin rẹ tó bá ní bífọ tẹtú bẹ̀rẹ̀ sí ni jẹ ẹrù ẹrù rand and ẹ má tún wọn rò lọ́nà tí ó tún fi dàrú ma ẹ ti rò gbogbo ntó wà nínú abọ́ yẹn ó ti mixi papọ̀ mọ́ra wọn kìí ti pọ́pọ́ ń bì kan ju bì kan lọ mọ́ tẹ́bá tí wàá bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ wá apply ntí súnà sọ yẹn pé détí ìníkẹ́tì máa jẹ àárín yẹn ẹjọ́ jẹ́ pọ̀ lọ́kàn yìí torí pé kí ni sọ̀kalẹ̀ sí alùbáríkà òkèlè ni láfíríkà kùmọ̀ tó máa bu òkèlè sínú abọ́ tí wọ́n bu ọbẹ̀ lu wọ́n tún wá bu omi ọbẹ̀ sí i. orí ọbẹ̀ omi ọbẹ̀ ti wá wà láàrin bóòlù ẹsẹ̀ ṣe pọ̀ níbẹ̀rẹ̀ tí ó fi sakuléètì lọ́nà tó fi jẹ́ pé ẹ̀yìn bùkátà láti tún máa máwọ́ lọ síbẹ̀ mọ́ tí ó fi pẹ́ débẹ̀ tí fi jẹ́ pé àlùbáríkà tó pọ̀ yóò ṣe síbẹ̀ bu bu ọbẹ̀ sí gbogbo orí oúnjẹ omi ọbẹ̀ kọ́ kó burú náà round eléyìí jẹba torí kíni torí pé alùbáríkà ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ àwa gbàgbọ́ o adéṣe ìfẹsẹ̀ mi agbàgbọ́ pé bá nàbì ṣe wí náà ni agbàgbọ́ pé bó ṣe wí ni kéde pé táwọn máa tan ara jẹ táwọn sọ pé àwọ̀ alùbáríkà kan ti wá ọ̀bà ah, alùbáríkà ó sì rọrí ibú táwọn fi sọ wọ́n láì bó ṣe sọ náà torí ẹ̀ àwa fẹ́ rú orí tó wà ń bẹ̀ ẹ̀já tẹ̀lé síbẹ̀ láti sọ pé ẹ̀sìn kéde kíkà ṣe sọ láti lásán lẹ́sìn islam ẹ̀sìn islam kárí gbogbo nǹkan náà gbèsè ayé wa. ẹ dákun tẹ ẹ bá máa bì kan nínú ìlànà táwọn èèyàn ń tẹ̀lé láyé yìí tẹ́ ẹ ti lè ríru àwọn àlàyé yìí ẹ mú wá kẹ́ tí ọmọ kọ bó ló ṣe máa jẹun pé kí ni kí ló kí ló fẹ́ fi lóyún sí. yàní islam kò sí nkí ọkọ wa àyàfi kéèyàn gbọ́ kọ́ má tẹ̀lé ẹni tí o sì tẹ̀lé omi wàhálà bá kíkì tó tẹ̀lé lẹ́yìn Abu Hurairah radiyallahu anhu ló gbà wá wọn kọ́ alẹ́ kọ́ ńlá ń bẹ̀ onímọ̀ ààbẹ̀ Rasulullahi sallallahu alaihi ò kò bu ẹnu àtẹlù jẹ kan rí ẹkọ ńlá lélẹ́yìí ẹ̀ríkì lọ́pọ̀lọpọ̀ gbà ó jẹ kan òwò ẹ̀yìn jẹ látọjúwe ìyàwó yín ó ro àmàlà láàrọ̀ ẹ ó tún ro àmàlà lọ́sùn etu jẹ délé ẹni kí ẹ wo kí ló tún ṣe ó tún dàmàlà sẹ́yìn ọ̀ká àwọn èèyàn mi àwọn ọ̀ká kún pé àmàlà náà sá ni sá lẹ́yìn bá ní. àmàlà kí ló tún lọ rù tẹ́lẹ̀ àmàlà àwọn dára àwọn òbí lẹ́ ànábì ìbẹ̀nu àti ẹlòmíì ẹ̀ gbọ́dọ̀ bóúnjẹ jẹ sẹ́wọ̀n kí ìdẹ̀rọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́ọ̀ni ẹ má bàjẹ́ à ah, ebi olóúnjẹ oríṣi mi lè ni wọ́n fi sọ pé àmàlà rádaràdà ah, ẹlòmíì ò ní nǹkan kan lè gàrí lásán wà lára ẹlòmíì ò ní lè so mọ wàá fẹnu bàjẹ́ torí pé ọlọ́run tó fún ọ ó lè bá ọ tọ́padà wá jẹni tó ṣe é pé ọ̀wá ní ní ọ̀nà kan tó tún lè gbà dédìé lùbọ́mọláyè tọmọ akpé ńgbà kan ah mo fẹ́ ló kọ́ ni má wulẹ̀ fẹ́ ló kọ́ ẹ má ba oúnjẹ kankan jẹ́ ẹ má bẹnu àtẹ́ lóúnjẹ anabi kì í bẹnu àtẹ́ lóúnjẹ torí dẹ̀rọ lọ́ọ̀dì tó bá wù ú jẹ kí ni anabi ó ṣe wọ́n ní ìdọ̀ṣítẹ́ ha ṣe àkàlà tó ń jẹ bá wù ú jẹ yọ jẹ wọ́n ìnkéré hẹ́hù tẹ́rọ̀kẹ́ tí o bá sì wù jẹ yóò fi lẹ̀ àmọ́ pé wọ́n wàá bàjẹ́ kó tó fi lẹ̀ àbí ìṣẹ̀lẹ̀. kí ló dé ẹ̀yọ fùfú ni alhamdulilayi kò wù mí jẹ o tètè pé fùfú bá o mi bá jiyàn kí n jiyàn fùfú bá o ìyẹn àwọn ẹlẹ́wọ̀n wọ́n lè fẹ́ jẹ́ ìyẹn àwọn ẹlẹ́wọ̀n sọfọ kí tọ́ba ti sọ báwọn àwọn ewu ọlọ́ọ̀tà àwọn máa ń jẹ ó ti fi ìkórìíra oúnjẹ sí wọn lọ́kàn láéláé kò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí ìdẹ̀rù lọ́ni so ká má máa ba oúnjẹ jẹ pẹ̀lẹ́nu wa tó bá láìkẹ̀ jẹ tó bá láìkẹ̀ sílẹ̀ ọ̀sẹ̀ lọ ìgbà tí wọ́n ń jẹ oríṣi ẹran kan wọ́n ń pè ní àwọn ó máa ń dàbí agilintí láàyè tó tó dàbí kápẹ́ bí àwọn láńkọ́kọ́ yẹn àmọ́ yóò tóbi ká ó máa ń sábà pọ̀ nínú àwọn sahara wọ́n máa lé wọn náà máa sáré bó ṣe tóbi wọn máa sáré wọn máa sáré wọn lé mú ọ̀yà tó máa dọ́dọ̀ rẹ̀ ńgbà mi ọwọ́ ni wọ́n fi gbà mú tí wọ́n máa ń du wọ́n sè wọ́n jẹ tí wọ́n bá sè ó máa ń dàbí ẹran ẹja bẹ́ẹ̀ ni ó sèré àwọn lábá wọ́n gba tiẹ̀ gbàjẹ́ ni wọ́n pè ní bọ́b mọ̀sánà bíi dé Madina sallallahu alaihi wasallam ẹ hàn pé ẹ bá lálejò ẹ fẹ́ ṣe irú oúnjẹ tí yín tẹ́ ń wò pé the best of our food ẹ fẹ́ ṣe fún un ó lè apírísíétì dídé tó dé sáàrin yín wọ́n á ṣerú rẹ̀ wá wọ́n á gbé wá wọ́n á ní alábi náà wá jẹ́ alábi wá jẹ́ kálukú náwó wọ́n mú wọn jẹ wọ́n mú wọn jẹ ànábì sáwò ẹ jẹ ni ànábì náà ẹ máa jẹ kí ló dé sẹ́yìn jẹ ni wọ́n jẹ́ ń lu wa dàtí kékeré ta ni ìjẹkújẹ ńgbà tí èsà láǹgbà sálàǹgbá ni wọ́n ń jẹ ni àbí láǹkọ̀kọ̀ àbádárí pọ́n mọ́tà ìsara China tó fi di coronavirus tẹ̀yìn kan kìlọ̀ fún àwọn àwọn ìgbọ́rọ̀ ní ká máa jọ máa lé ká máa já yán ká máa jẹkúté ká máa lé láńkọ̀kọ̀ ká ká máa jẹ pé kí alọ́lọ́ fún ibi káwọn lè tá ah, la ilaha kéèyàn máa jẹ dún bọ́ọ̀ máa sọ pé ọlọ́run dá gbogbo ẹ̀ náà kẹ́lẹ́ máa jẹ àti kòló àti dín àwọn China ara dáǹsọ̀ náà ẹlòmíín náà wọ́n pe yíw wà ń ọ̀dọ̀ wọn ló ń fẹ́ lọ ọ̀rọ̀ àtọ́dọ̀ àwọn yíw wà ń wọ́n jẹ aláǹgbà tí wọ́n ọ̀rọ̀ ọmọ bá jẹ ẹ̀hẹ́n torí pé wọ́n ti tó bá ti dé Rome you have to behave as the Romans wọn máa lọ jẹ aláǹgbá wọn bá délé kọ́ máa lé aláǹgbá kádùúgbò wọn sì bá akọ́tà lé ní wọn náà tó ń wá aláǹgbá ká wọn ti sọ pé àwọn àwọn ológun òfò àwọn jálàbí àwọn aláwo níjẹ́ òní mo tún sẹ̀sẹ̀ máa information wọ́n lẹ́ni tó bá lọ bá wọn àkọ́kọ́ new customer so ntí wọ́n fi ṣe máṣẹ́ agbóǹtì wà ńlẹ̀ agúnmùntì wà ńlẹ̀ wọ́n wá ń dá kọ́kọ́ra ingírídẹ́ǹtì rẹ̀ kò náà ńlá <laughs> ó mú ńlá má gbò lọ sọ ara yín tó àìkọ́ lọ bá bàbá alájò kan ìyá alájò kan ọmọ amọ aláǹgbà pé ni wọ́n fi di ọpọlọ rẹ àtẹsẹ̀ rẹ tó pé bọ́ọ̀ lọ́wọ́ tún padà wọ́n tún bu àgùnmù kan fún ọ pé àṣẹ ní máa. so ọlọ fi tẹkùn rẹ tọba fi tẹlẹ ọkùn rẹ àfa tẹ bọ so láǹkọ̀kọ̀ fa àwọn àni ẹ kálánfààní láǹkọ̀kọ̀ à ọlọ́run ní ká má jẹ àdánwò ni torí irú yín tẹ́ má jẹ kẹ́ ẹ lè jẹ́ kẹ́ ẹ dára jẹ́bi èjò náà àdánwò ni ọlọ́run làgbọ́dọ̀ torí irú yín tẹ́ má jẹ kọ́ ẹ̀rín dùn kò lè dára. torí di eléyìí báyìí wọ́n ń jẹ bọ́ọ̀bù yẹn anábì ọ̀sọ́ pé tani jẹkújẹ ó láti rí eléyìí ó ní wọn jẹ ń lù wá kò sì kọ̀ fáwọn láti jẹ torí pé kò sí tọ́tako kọ̀tako kankan lábẹ́ òfin ṣẹ̀ríyà tó bá tako à anábì ìbáyẹn ṣeré o ìbáyẹn sáwàdà bọ́ọ̀bà bínú ni kò bínú yẹ sọ pé ẹnjẹ ẹ pati ẹdílé kò sínú pé à bẹ́ẹ̀ bá pati kọ bá da sọ̀rọ̀ kọ aláwọn lo diplomasi rọkan ẹdílé tó ló bá ẹ tẹ́tù ọjọ́ bó ti ṣe jẹ́ bó ti ṣe túmọ̀ sí pé a gbọ́dọ̀ fẹ́nu bóúnjẹ jẹ àmọ́ bí oúnjẹ lé olókùú kọ́ ọ kápẹ́ wọn ń sòkù wọ́n ti wá gbé àmàlà kalẹ̀ wọ́n ti wá wọ́n ti wá bu ọbẹ̀ sí tí ń ṣe kó sìnkì so ọ̀rọ̀ àkọ́kọ́ ànábì èbó oúnjẹ kankan jẹ́ tọba àwọn báwọn bíbí àti máa ń lo àwọn ẹ̀rí nù wípé ànábì ẹ nígbà tó tiẹ̀ ti jẹ́ pàmòlà ni àbí òye a sì rí kanú àti ti àná kékeré gbóúnjẹ kankan jẹ tó bá wù jẹ ó ṣe kí ni yọ jẹ tí ó bá wù jẹ yọ pàṣẹ kò ní gbóúnjẹ lé oló yọ pé oúnjẹ òkú ẹ ti gbóúnjẹ jẹ àbẹ gbóúnjẹ jẹ ẹ ti gbóúnjẹ <laughs> àwọn bàbá fọwọ́ mọ ẹ ti pàmòlà ẹ ṣe kí kéé gbóúnjẹ jẹ ṣébi ní sọ́nù àti ti fọ́nù torí délé ẹ sọ pé ẹdí dé dáre oúnjẹ kí lè fẹ́ máa jẹ oúnjẹ òkú ká ló ń jẹ òkú so ẹ lé wọn kó mbẹ ẹ sọkò oúnjẹ yọ wá wéṣì ni sọkò wá ṣe kínní ni àbẹ́ rí nǹkan mọ́ sani kẹ lọ náwó dànù báyìí ṣé ìjábọ̀ ti ṣe jẹ́ mbẹ́ o torí ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó ti mọ kéde ẹ̀rọ ọlọ́ ìlóúnjẹ ẹ̀rọ kẹ́nu súnà dání sí wọn ni pé nìfẹ́ à ń jẹ búrẹ́dì ètò wọn á bù tí wọn fẹ́ sọ sẹ́nu bá bọ́ọ̀lẹ̀ kí lẹ́yìn ọ̀sẹ̀ ẹ̀ dáhùn ẹ̀ mọ̀ ẹ̀ gbanú ẹ̀ jẹ abẹ́ sọnù aha sunna kọ́mọ́jọ kí ṣètò àmì náà jẹ́ máa yín lọ́wọ́ àmọ́ tẹ̀yìn bá ṣe bẹ́ẹ̀ sìn wọ ẹnjìníà ni ọ ẹnjìníà ló rí ẹnìkan nu yín ka chemistry ẹnìkan ka physics ẹnìkan ka bàbá physics bàbá chemistry bàbá kínní bírèdì wa jábọ́ lọ́wọ́ rẹ láàrin àwọn ọ̀rẹ́ rẹ wà mọ ọgbọnù pé ọ oh, yà so local wà sọ pé yà so international sọfọtẹ èmi localize mi ẹ̀sìn lèmi tẹ̀lé mi ọ̀tẹ̀lẹ́sì ìwọ international bàbá gọ̀ ṣé ń bọ́ ṣètọ́ni sọtòrí ẹ̀ ẹ̀sìn wa ẹni túbọ̀ sí pa alájú tá a máa ń tẹ̀lé ẹ̀sìn wa náà ni ó ṣàpèjúwe pa àgọ̀ nígbà tá a bá ti takò báwo ní kankan tó wọ́n tó ẹ̀sìn wa tẹ́lẹ̀ gbogbo òyìnbó special àṣàkì ní gbogbo ilé oúnjẹ wọn fi wá ẹ̀sìn wa kú mọ́ à ń fẹ́ ká yẹ wọ́n fi da kọ́run wa kọ́ má bàjẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ má bàyè wa jẹ́ ọlọ́run ẹlẹ́dàá kọ́ má bọ̀rùn wa jẹ́ ọlọ́run kó túnbọ̀ sí rọrùn fún wa láti máa tẹ̀lé lánàá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam subhanahu wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك tọ́ agbọ́lárọ̀ yìí agbọ́ni agbọ́ni kò pẹ́ kó jìnnà yìí pé ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa so.

má fi ikú yìí má fi da àwọn òbí rẹ̀ láàmú ọlọ́run ọba bá wa fi àlùjọ́nà onídẹ̀ra bá wa fi ṣèkẹ́ rẹ̀ gbogbo nǹkan tí kò bá gbèsè láyé tọ́lọ̀ bá ní kẹ́mìrì ogun tó yẹ pé ikú tó mú lọ kò jẹ́ kí ó lè ṣe ọlọ́run bá kó fún àwọn orí ńláńláńláńláńlá kó fi dípò rẹ̀ fún ní ibi tó wà ọlọ́run bá kó ṣiṣẹ́ lọ́mọ àlùjànnà. ọlọ́run ọbẹ̀ lè dáa kó jẹ́ kí àwa náà gbogbo gbàtà bá ń bẹ ká máa islam gbogbo gbàtà bá kú kọ́lọ́run bá kó pa lórí al-iman ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ní kálukú wa àwa láàmà tanra wa jẹ láàmà wúra wa wọn bí wa àárọ̀ wa gan-an kò ó ti parí skul alhamdulilah so ó wá kú báwo ni ó ti ṣe skul yẹn akọọlẹ ti síwájú gbogbo wa náà ká máa mọ̀ pé àwa ń gbìyànjú ni akọọlẹ tọlọ́run ẹlẹ́dàá wa ó ti síwájú torí ẹ̀ ìyẹn fi iṣẹ́ téèyàn ó fi téèyàn ó fi rálì dáná wọ̀ ìyẹn fi dọ̀là tọlọ́run ọba lọ́ba tó mọlẹ̀ tí ó mọ̀ọ́là ọlọ́ọ̀nìkan lọ́mọ ta ni ó dọ̀là nu wa ẹlòmíì ó lè jẹ́ pé ọ̀wọ́ alẹ́ tí ó rí ma láyé rẹ̀ ni alẹ́ ẹjọ́ mi ò tún ní bá a ma kọ́lọ́n ẹlẹ́dàá ọkọ́ dàkún kò forí jì ọlọ́run ọba kọ́ bá wa kẹ́ ẹ̀ ọlọ́run kọ́ bá wa gẹ́ ọlọ́run kọ́ bá wa ṣe lọ́mọ àlùjẹ́nà àwa náà ọlọ́run ọba kó fún wa dáadáa ṣe kó lè wa jìnnà sáwọn àìdá àwọn pálapàla tá à ń ṣe ọlọ́run kọ́ gbà kú lọ́wọ́ wa kó jẹ́ kí ọjọ́ pọ́jọ́ tá tá fìlẹ̀ ayé lẹ̀ kó jẹ́ ọjọ́ tí ó dájú fún wa táàrí dáadáa tó pọ̀ táàrí gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.